يطعم من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربه كمن هو خالد النار وسقوا ماء حميما فقطع أمعاءهم فمنهم من يستمع إليك ومنهم من يستمع إليك حتى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 ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أجابكم ورحمة الله الحمد لله ọlọ́run ọba ètò ṣe pé òun ni ó ní ọpẹ́ oore tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún ìyá àti ẹni òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí náà ọlọ́mọdé ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa. abẹ́lọ́run kọ́lọ́run kó pa wá ní mùsùlùmí. abẹ́lọ́run kọ́lọ́run kó gbé wa dìde ní mùsùlùmí. abẹ́lọ́run kọ́lọ́run tó kí ìsìláàmù wúlò ẹnì kọ̀ọ̀kan wa ní gbangba tá a ní àmà. kọ́lọ́run wa lu ìsìláàmù ní sábàbí fún wa dábìtẹ́ ní àbúrò náà. nínú oṣù tí àwọn téèyàn bá ń ṣe bẹ́ẹ̀ yòdọ́ wọ́n máa mọ́títù rẹ̀ fún yẹn ni béèyàn bá ṣe dáadáa bẹ́ẹ̀ wọ́n máa mọ́títù rẹ̀ wọ́n sọ di ìpele ìpele fún yẹn béèyàn bá tún wá lọ dẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà ìjìyà ayé náà yòdọ́ ìjìyà ìpele ìpele òun náà yóò tún máa jẹ́ ọ̀fẹ́ lọ́hùn ẹni àti ẹ̀yìn tó ṣe wáyé tí wọ́n gbẹ́sẹ̀ ní ọ̀rọ̀ náà. kọ́lọ̀ kò ṣe wáyé tí àpò iṣẹ́ rere wa ìwé iṣẹ́ rere wa tí ó tún kún fún rere nínú rọ̀mọ̀dọ́mù yìí ọlọ́run ṣe àbáṣe ẹ̀fọ́ ní kọ̀ọ̀kan. gbogbo ìtọ́nà ọba ṣe fún wa tó kù òun náà àdúpẹ́ lé orí ẹ ọlọ́mọdé kí àwọn orí náà bàjẹ́ àlékún orí ọlọ́mọdé àṣepọ̀ wa nà káwọ́lá wà lá kú wà lá àlèkọ̀bí akí gbogbo àwa tí a wà ní kálẹ̀ gbogbo àwa tí a jẹ́ jàmbá mọ́sálásí tí a wà mẹ́yìn tá à pè ní àánú olúwa pọ̀ àti gbogbo àwọn tó jẹ́ pé akàn àtún jẹ́ pé àwọn náà wá gbọ́ wá sí gbogbo apáta ẹyẹ òun náà ni a kí àmọ́ mo wá tí wọn ò sí níbí yìí a kí wọn àwọn aṣẹ́kù wa tí wọ́n jẹ́ àbábá wa tí wọ́n pè wọ́n ní asali àti àwọn náà ní tí pè ní asali òun náà ni ó ní ọlọ́run oyin ọlọ́run ọjọ́ kó lọ́rọ́ ẹni kọ̀ọ̀kan wá lórí pé oyin máa ń dùn ní ẹ bá bẹ̀ wà ní ayé yìí ní tí èèyàn fi lè bí kọ́tọ́ bí ilé ayé yìí òun náà ní pé kéèyàn jẹ́ ẹni tí ó máa jẹ́ pé inú rẹ̀ ó máa dùn tí mẹ́rin bá bàjẹ́ ẹni pé ìròyìn ìpínlẹ̀ ayé pẹ̀lú ìrọ̀ abẹ́rọ̀ ìgbésí ayé ìkọ̀ọ̀kan ọlọ́run ìjọba sí lọ́rùn ara wọn ẹ̀ ó ní ti máa ń jẹ́ pé tẹ́yà bá fi sí ẹ̀dùn ìyẹn túlẹ̀ lẹ̀ ọlọ́run lẹ́nu kọ́ ló ṣe ọ̀rẹ́ pọ̀ fún alẹ́ tí ó mọ̀ já sí gbogbo láàkàwọ́dàwàlà wọ́dàwàlà. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ìjókòó àti àjókòó yìí àwọn tí wọ́n jẹ́ elétò gẹ́gẹ́ bí wọ́n ti gbé kalẹ̀ èdè òyìnbó òun náà ni wọ́n kọ́ lórí pé òun náà ni official language tí à ń lò ní orílẹ̀-èdè wa níbí òun náà ló jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ pósítà tá a bá rí a rí i pé àwọn èèyàn gbìyànjú láti kọ́ ní òyìnbó òyìnbó tó dára pé lẹ́yìn ká máa gbìyànjú àwọn tó ajé mùsùlùmí òun náà ni pé ká tó máa gbìyànjú àti kọ́ ní gbangba wa torí ilé lágbára yìí òun náà ní kí ni ọ lóbiátù dí òun náà ní èdè ẹ̀sìn wa bá a ti ń fi sáàbò òyìnbó tá ń dáàbò bò ó bẹ́ẹ̀ náà ní ká fún wọn gbìyànjú àti dáàbò bò lágbára náà bẹ́ẹ̀ náà dájú gbìyànjú láti dáàbò bo èdè abínibí wa náà torí pé òun náà nípa tí ó ga púpọ̀ jù kò sí etí ìwé tí abẹ́kọ̀ọ́ kan sí tó máa gbà wá ká kọ́ lédè òyìnbó ká tún kọ́ ní èdè lágbára ká tún wá kọ́ ní èdè yorùbá wa ara kan ti fi ń da púpọ̀ ni so láwùjọ wa lónìí ẹ kí àwọn èèyàn máa pè wá lákèsì sí irú àdámọ̀ ibẹ̀ ẹ̀rí nǹkan tí wọ́n kọ síbẹ̀ wọ́n ní towards a better Nigeria so wọ́ọ̀dù àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kọ sílẹ̀ yìí wọ́n wá ní our duty our call ní wọ́n ti kọ́ ní èdè òyìnbó nìyẹn so gbàdé sì kọ́ nílé òyìnbó náà ni pé káwọ wípé kí ni àwọn nǹkan tí ó sùn mọ́ ní èdè méjèèjì tá a sọ lẹ́ẹ̀kan yẹn ní èdè Yorùbá òun náà wípé ni àwọn nítorí jẹ́ ojúṣe èmi àti ẹ kí ni nǹkan táwa náà máa pèpè fún tí orílẹ̀-èdè nàìjíríà tí ó fi dà mọ̀ pé òun náà ni nǹkan tí wọ́n ń pè wá lákèésí sí nínú ọ̀rọ̀ yìí tọ́ ṣùgbọ́n bọ̀dẹ̀ pé tọ́pìkì wa yìí orílẹ̀-èdè nàìjíríà ní adarí ẹ̀sìn ó dá bẹ́ẹ̀ púpọ̀ ká nǹkan sí orílẹ̀-èdè wa kò sí ìgbà tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn afá àwọn máa ń ṣàlàyé fún wa wípé àwọn tá a jẹ́ mùsùlùmí a kì í pèpè sí wípé ibi tá a jẹ́ nì a kì í pèpè sí kò sí ọlọ́wọ́ bá ní làfàdùrà bẹ́ẹ̀ ní ọ̀là àrọ̀bì wàlà àjàmì ìlà bìtàkùwà kò sí jẹ́ ọlá kan tí ń fún lárúbáwá tó yàtọ̀ sí ẹni òbí ṣe lárúbáwá àyàfi pẹ̀lú wípé ìbẹ̀rù ọlọ́run lọ́rùn ìsọ́nù kùránì wípé ní ti máa kàkọ́rọ́ ọmọkùnrin nígbà lọ yìí àti kọ́ ìnà kẹ́rọ ọ̀gbọ̀n nígbà lọ yìí àti kọ́ ọkùnrin. lọ́dọ̀ ọlọ́run àwọn tó bá bẹ̀rù ọlọ́run gbogbo ọ̀gbẹ́ ní àwọn ẹ̀ máa ṣe pátáyáyá tọ́jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ máa àtàṣe ẹ̀mọ́ ẹ̀sìn tí nàìjíríà bá fẹ́ dáa kí ni nǹkan tí ẹ̀sìn sọ fún wa ẹ̀ka àtàṣe ẹ̀mí sí kí ni nǹkan tí Islam pè wá ní àkíyèsí sí tó ó yẹ pé eléyìí o tọ́pìkì yìí ó nìkan ṣe pẹ̀lú kí ni o àwọn mùsùlùmí ẹ̀yà ní sèkánná tó gbajúmọ̀ òun náà ní wípé wọ́n ní gbogbo rẹ̀ wá tọ́ ní mílíọ̀nù ìmọ̀ ṣùgbọ́n àwọn afá aládìsí ìgbà tí wọ́n wò wọ́n ní àdìsí ọmọ ọdún àdìsí kan lẹ́gbẹ́ the fabricated àdìsí òun náà ní àdìsí tó lẹ́gbẹ́ akànwó ni nítorí pé àwọn èèyàn wo wípé àkọ̀yẹ́ kéèyàn má fẹ́ràn ìlú tó wọ́n ní kéèyàn má fẹ́ràn ẹbí èèyàn wọ́n ní kéèyàn má fẹ́ràn àárín èèyàn wọ́n ní kéèyàn má fẹ́ràn ìlú èèyàn ṣùgbọ́n gbogbo kata fẹ́ràn ìpata yányá ní tó lè jẹ́ kífẹ́ yẹn ó dodidi òun náà ní pé ká fi Islam sí gbogbo ìjọba ìyá pátá yányá òun náà jà ló wá jẹ́ ọ̀gbẹ́dà kìámà ìlà àlùkòkò pàtà àti ìsìlámìyà àyàfi ìjọba ìyá nínú Islam òun ìsìlámù yẹn ló ń bọ̀ sẹ́kù. ìyẹ́pẹ́ Islam yẹn ó gbọ́dọ̀ wá lékè bó tẹ̀ ká káàbí tó bó tẹ̀ ká lajú tó bó tẹ̀ ká jẹ́jọ̀gbọ́n tó tábà ní ká jẹ́ tó tá a bá jẹ́ mùsùlùmí islam òun ni ìdánilọ́gbọ́dọ̀ máa jẹ́ ìdájọ́ máa jẹ́ oní àkọ́mọ tìsíwájú onàmbà wán ìrònú wa ọlọ́àkọ́mọ tìsíwájú lórí gbogbo olùdábà bẹ́ẹ̀ ronú orí onídékè yìí ó ṣẹ̀ṣẹ̀ bí ọlọ́run ṣẹ̀ṣẹ̀ àmì kọ̀ọ̀kan wa náà ẹ̀rí gẹ́gẹ́ bí wọ́n ti wá ń àlàámà náà wá so ona náà ní pé màsìlóníyà màsìlóníyà tó á ní balad fi ìsìlá ní balad so ká sọ báyẹn òun ona ní pé kí ni àwọn ojúṣe àwọn tí wọ́n ń gbé nù ìlú láti lè tún ìlú ṣe ojúṣe àwọn tó ń gbé nù ìlú láti lè ṣe kí ni ọ láti lè tún ìlú àràdọ́wọ́ kìtàbí wàsùnmá lórí ìbámu sí ọ̀rọ̀ ọlọ́run ọba àti súnà nínú àlẹ́sọ̀sọ̀ ọ̀rọ̀ ṣe fún ọ ní àgbélé ọ̀rọ̀ rẹ̀. alákọ̀ọ́kọ́ tí a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ òun náà ní pé ìlú látòkè tó fi délẹ̀ àá pé oríṣiríṣi. country òun náà ní bẹ lórílẹ̀ ayé látòkè tó fi délẹ̀ a ọkọ gbà wípé gbogbo àwọn ìlú ìpátá yányá ọ̀sẹ̀ tó kọ̀tù rẹ̀ àyàfọ́lọ́ ní gbà yẹn bí gbogbo òlú ìpátá yányá tó lọ́dọ̀ mùsùlùmí yẹn òṣìṣẹ́ ọlọ́run ọba ó sọ fún wa nínú àdísì àlùkùdìsì òṣìṣẹ́ ọlọ́run ọba ní látàṣùbù ọ̀gáde látàṣùbù àgbà ẹ gbọ́dọ̀ máa mú ìgbà ẹ gbọ́dọ̀ máa mú kí ni o ìgbà ọlọ́run ọba ní ṣètò kí ni o ìgbà ìgbà tí nàìjíríà ọlọ́run ṣètò rẹ̀. ìgbà ní amẹ́ríkà ọlọ́run ṣètò rẹ̀ ìgbà nílẹ̀ lárúbáwá bí jẹ́ sàwùdí àdúgbò na ọlọ́run ṣètò rẹ̀ tígbà kan bá wá ní nílé ibì kan ó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ látàṣubú dà ọlọ́wà ni wà á òkọ́ n'ílùú lẹ́yìnlá èmi gẹ́gẹ́ ní ìgbà èmi ni ń ti alẹ́ àtọ̀sán. so ọlọ́run bá ní ṣètò gbogbo nǹkan pátá yányá bó ti wá ṣètò rẹ̀ ní ọlọ́run ṣètò ẹ̀ káàkiri gbogbo ayé ìgbà kan àwọn kan gbádùn tí wọ́n máa gbádùn tí wọ́n máa enjoy tó bá yá ọlọ́run ìgbà gbádùn kú lọ́dọ̀ wọn ọlọ́run wà tí kálí àjíyà lòdà wúlò àgbẹ̀yìn náà. wọ́n ti kàlà ayé náà lọ́dà wíwọ́n àgbẹ̀yìn ọlọ́run ní tí ìkàlẹ̀ àjá ọlọ́run àwọn ọjọ́ ayé nìyẹn báwo ọlọ́run ti ṣètò ọjọ́ ayé nìyẹn nùdà wílù á bẹ́ẹ̀nà nàás àwọn àdáyé làwọn àwọn ènìyàn àwọn àwọn aṣètò rẹ̀ agbàgbára bàtà òṣìṣẹ́ ọlọ́run bá àwọn sọ̀rọ̀ bá wọ wípé ká bá lọ sóògùn àwọn mùsùlùmí àwọn ẹ̀ka máa wílì ogun ọ̀rẹ́ rárá alìkárùn-ún sì jẹ́ àti ogun tó bá ń bọ́ sọ́dọ̀ ti àwọn kèfèrí yóò máa bọ́ sọ́dọ̀ ti náà ẹ̀rí máa wò wípé àà ẹ̀rí tó máa pín pé nàìjíríà gangan ẹ̀rí mùsùlùmí ti bẹ́ẹ̀ ìsìkìní kan seventy something percent ọ̀ nàìjíríà ó ní ìlú tó jẹ́ wípé wọ́n ti ń ṣẹ̀sìn jù lórílẹ̀ ayé ló máa jẹ́ àwẹ́lẹ̀ kan lẹ́sìn ẹgbẹ́ ni wọ́n ń ṣe ìlú wọn síta ẹ̀rí tó máa fi àlékún pẹ̀sì lápapọ̀ yóò wọ kẹkẹ tó náà fẹẹ pèsè ẹbọ mi rárá tó fẹẹ máa kíkú lọ fẹẹ padà ó sì dá nínú ayé ìṣọ náà pé kò wá sí ta tẹlẹ tó tún wọ bẹ́ẹ̀ kò ní mọ̀ bí ọlọ́wọ́n bá ní kọ́ńtúrò gbogbo kan pátá yẹn sọ ìmọ̀n ṣáfi ní nínú kọ́lá àwọn ẹni wà láwọ́ sí inú yàtọ̀ mú wà á sòrò. wà inú yàtọ̀ mú wà á jà láàrin ìṣẹ́jú kan ìnáma àmúrú ìdá àwọn ọ̀rọ̀ ṣẹlẹ̀. àyàkúrò lára nǹkan fàyàkúrò. ọlọ́run bá lọ́nà ìjọ gbogbo ẹ̀ ó ní wàhálà àyàdé wọn kó sínú wàhálà àràfọ́. wàhálà àkọsínú ìyàkúrò àlàsòrò. ìbànújẹ́ kò lè máa lọ gbére ìdùnnú kò lè máa lọ gbére ọlọ́run gbogbo ẹ̀ pọ̀ gbogbo wa àìmọ̀ ìkàdé lómi ti díẹ̀ ní nàìjíríà yìí látara pé àwọn ni wọ́n gbádùn rẹ̀ ọlọ́run sì tó yìí. so ìlú iná wà ní ìgbádùn wà ń bẹ̀ ọlọ́run ọba pèsè ìgbádùn sílẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ èèyàn tó bá ń gbádùn kó kà máa wá rẹ́kùrẹ́kù bẹ́ẹ̀ àwọn tó yá wọn bí àwọn mídíà lápẹ́júwe tó súnmọ́ wa àwọn tí ń lọ bẹ̀ tí wọ́n ní jẹun ní ah, tó dáa ni wọ́n sì gbá fún mi wọ́n sì wú ẹgbẹ́ lọ́wọ́ pé ìdáni ti pọ̀ ẹja bí ìyàgbẹ́ ìkànnì apá mi èmi ò gbọ́ ṣùgbọ́n ní ṣẹ́ẹ̀kì ajá pẹ̀lú ọ̀la àpọ̀lọpọ̀ àtẹ wọn bàbá ní wípé bọ́lọ́ ti jọ pé èèyàn òun náà ti pé wọ́n sọ fáwọn ìjọba wọ́n sọ fáwọn ìjọba ń lẹ́nà ìpè tẹ́ ẹ bá ti ṣe díẹ̀ nílẹ̀ ẹ̀yin náà kú ọmọ ẹgbẹ́ lómi ó ṣe ìdí máa ń sọ nígbà tí nǹkan bá ṣe ṣe ṣe ṣe kí nǹkan á máa fún ní gbogbo lọ́fẹ́ padà yẹn ìjọ sọ ní pé kò tiẹ̀ jẹ́ kẹ́lómi ò tiẹ̀ kẹ́lómi ò tiẹ̀ wá mo mọ̀ pé mo ń gbádùn ṣùgbọ́n ìgbádùn kan mo fẹ́ sọ mo fẹ́ kẹ́lómi ò tiẹ̀ kí ni o mo fẹ́ kẹ́lómi ò wá lára àṣìṣe tọ́lọ́ ń dábì ọmọ èèyàn gbogbo ẹni tó bá rí ìnira tó súnkàn gírí yọ padà bẹ́ẹ̀ náà ni tó bá rí ìrọ̀rùn tó dé ibi tí ìrọ̀rùn pín sí ọmọ èyí ó ṣe kí ni o nínú ní sáà làyà tó nà àlùmọ́ ẹ̀rọ ń sáà làyà tó hàn. ló jẹ́ pé àdámọ́ àwọn èèyàn yẹn bọ́lá ti dá wa nìyẹn bọ́lá ti dá wa ní wọn ní mọ̀dá yín ọmọ sàlàyé pé kọjú sáwọn tó ń fa mọ̀dá yín ní ọ̀lẹ́ ọlọ́run bó ni mọ̀dá yín lọ́pẹ̀ jù à mọ̀dá yín gbogbo ẹ̀ ẹ̀sìn náà wà máa tún gbogbo kí ní ẹ̀ṣẹ̀ lára ẹ̀ kọ̀ọ̀kan bọ́lá ti dá wa gbogbo wa ìwà ìwà ìwà wàhúndé láti lẹ́ àǹfọ̀sọ̀ sọ̀ ọlọ́ni kéèyàn ọmọ fẹ́ jẹ́ kí kan jáde lápò èèyàn kéèyàn ọmọ náwó ọlọ́ni agbésínú kọ́lé ọlọ́run àdínní ni ẹ̀yọ́ lọ ká èyí ni so tàbí gbọ́dọ̀ ti dá òun ni ọ̀rọ̀ bá fún wa lápẹjù wọ́n kà fún wa musa tó Quran, ìyẹn kòránì pàtí fọ́ àyà fifteen bẹ́ẹ̀ kákọ́kọ́ mọ ìlú èyí tó jẹ́ pé ọlọ́run ọba ṣe dáadáa fún ìlú náà ṣùgbọ́n àwọn ìlú yẹn wá ń wá kí ni ó rẹ́kùnrẹ́kùn wọ́n mú wọn wípé à ń dájú wọn pẹ̀lú àlà ń tàkọ̀sọ́ wọn wà ìgbẹ́gbẹ́ lára tí máa ń jẹ́ kí àwùjọ àwọn èèyàn kéèyàn tàkọ̀sọ́ wọn kéèyàn ó tàkọ̀sọ́ wọn kọ́lọ́wọ́n bó ń pàṣẹ kéèyàn mọ́tẹ́ láṣẹ wọn lára tí máa ń kó báyìí yẹn níwájú ọ̀rọ̀ náà. أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لسبع في مسكنهم آية ọlọ́ni لقد كان لسبع في مسكنهم آية ọlọ́ni téèyàn bá dé ìlú tí àwọn èèyàn ń gbé ní sábà téèyàn bá délẹ̀ èèyàn ó rí àmì ọlọ́wọ́n bá bẹ̀ èèyàn ó rí títóbi ọlọ́wọ́n bá bẹ̀ téèyàn bá délẹ̀ táwọn èèyàn ń gbé ní sábà nílùú kan ni tẹ́gbẹ́ bàbá bàbá wọn olóòkú náà fi sọ ń kọ sábàyè ó bí àwọn ọmọ àwọn ọmọ ẹ̀ náà ni wọ́n jẹ́ àwọn tó ń lídìí àwọn èèyàn bẹ́ẹ̀ gbogbo àwọn àrọ́mọdọ́mọ náà wà lẹ́ka yẹn náà ti ń gbé bẹ́ẹ̀ ọlọ́run tẹ́ bá ń dé ìlú náà ọlọ́run bá ní àmì ọlọ́run ọba tó ga ńbẹ̀ńbẹ̀ yẹn tí ó ọlọ́run ọba tó tóbi tẹ́ ọmọ ẹgbẹ́ ah nǹkan bẹ́ẹ̀ ni náà. jannatani an yamini ọlọ́ni gbogbo òlú yẹn pátá yányá ìlú wà láàrin lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún òlú yẹn ọlọ́ni ní pé gbogbo tí ó jẹ́ ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ lè máa ní ìdí tí ó jẹ́ jíjẹ gbogbo ẹ̀rọ ni kò wù síbẹ̀ gbogbo tẹ́lẹ̀ lè máa ní ìjọ ẹ̀jẹ̀ àjẹ àmú táàtúlẹ̀ tà táàtúlẹ̀ tẹ́gbẹ́ àtúlẹ̀ import ẹ̀ síta ọlọ́ni gbogbo ẹ̀ pátá yányá ọlọ́ni kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ọ̀rọ̀ tó ti àlàáfíà náà ọ̀rọ̀ tó fi gbogbo nǹkan gbogbo nǹkan pátá téèyàn lè jẹ tó lè mú gbogbo ẹ̀ ọ̀rọ̀ àbẹ̀ ọ̀rọ̀ bá ṣe ọ̀rọ̀ ní jàǹdàtà. jàǹdàtà ni àyà mi ní ọ̀rọ̀ ṣe máa. a fún wọn ní nǹkan tí wọ́n nídìí tí ó tó wọn jẹ tí ó tó wọn mú gbogbo ọrọ̀ ajé pátá yẹn ọlọ́kùnṣẹ́gbẹ́ ọ̀tún ìlú yẹn ó kó sí ẹ̀gbẹ́ òsì yẹn kò sí ìtọ́ fẹ́ wà láyé tí ọba ti ní ọrọ̀ ajé iṣẹ́ ńlá ni rẹ̀gbẹ́ bọ́lá ti wá ṣe ìdúkọ̀ kan àwọn ọdún kan wọn ò ní ọrọ̀ ajé rárá ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ rí pé àmì ọlọ́run ó jẹ́ kọjá pé àwọn tó ní ọrọ̀ ajé wọn fi sin àwọn tí wọn. àwọn kan ilẹ̀ nàìjíríà ọwọ́ ẹgbẹ́ ní wọ́n bẹ̀rẹ̀ ilẹ̀ nàìjíríà ó ní ìlú tó kún fún wàrà àti oyin ṣùgbọ́n àwọn ọmọ ẹnu bẹ̀ àti wàrà bẹ̀ àti bẹ̀ òní jẹ́ just àwọn èèyàn kan tí wọ́n jẹ́ fíìmù lásán àwọn ẹlẹ́sẹ̀ kí ni ọ àwọn ni wọ́n ní wàrà àti oyin àwọn ni wọ́n jẹ́ ìpàdé. جنتان أن يميل وشمال máa gbádùn bí sáà ní tiwọn yẹn ètò ọlọ́run ní àlú àti ọlọ́run sí wọn nìyẹn àwọn òní kẹkẹ tó wọn lọ rẹ sí kọ́lọ́ tó wá sí ẹ̀fọn àdìpọ̀ kó tó wá di ìlú nàìjíríà tó ní ìkẹ́ tó ju tiwọn lọ gbogbo alára tí wọ́n bá sáà tí wọ́n wá lẹ̀ nàìjíríà tí wọ́n ń ṣe nàìjíríà ní ìkẹ́ tó pọ̀ ṣùgbọ́n bá àdúrà àti sàárè ti gbà síbẹ̀ ọlọ́run kó òkè síbẹ̀ gbogbo nǹkan ọlọ́run bá dá wọ́n máa jìyà àwọn tó tẹ̀lé ọrọ̀ ajé ọlọ́run nìkan ọrọ̀ ajé yẹn ó ṣe kíni o olúwo fún wọn ọlọ́run bá sọ àwọn sábàáyì ọlọ́run fi ọrọ̀ ajé ọlọ́run fi ọrọ̀ kiri ká gbogbo òní wọn lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àti lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà náà. olórí kùrú mi rìsíkì rọ́ọ̀kì kan ọlọ́run àwọn aṣọ fún ọ ilé èmi ọlọ́run mo ṣe fún yín pẹ̀lú ọlọ́run bá máa rán àmì bí ọlọ́run ọba sáwọn kọ́kọ́ sọ fún wa pé gbogbo tẹ́ ń wọ́n yìí o kúlù èrò rí sí kẹrọ pé lọ́wọ́ ní káwọn tó ń jẹ́ àwọn ẹni ọlọ́run ẹ̀ kọ́ máa sọ̀rọ̀ fún wọn nìyẹn pé ọlọ́run ló fún yín ní gbogbo kí yìí ṣùgbọ́n àwọn èèyàn ń gbà mí ìmọ̀ mi ọlọ́run ọlọ́run ló fún wa ẹlòmí ò ní sàkìtì ọlọ́run bá bá fún mi sọ̀rọ̀ ní ìnáwó tí ì àlà ìlú ní kọ́ ọ̀hún ti sọ yìí. Ilé ẹ̀rí náà wà, kí ọlọ́run wa ayé lu jáàsì ayé fìyà ajé yẹn ayé sẹ́yìn lẹ́sàn kíkà ní kàfú ká sẹ́yìn lẹ́sàn èyí ọ̀yà jẹ èyí ọ̀jẹ̀ yẹn bí sọ. wọ́n á lu jáàsì ayé sẹ́yìn. إذا نزل العذاب هم الصانع والصانع tíbi ọlọ́wọ́ bá bá sọ̀rọ̀ àtẹni àti ẹni kíni o ẹni ibú ọ̀dọ̀dẹ̀ mọ̀. tòlóṣẹ́gbé nínú ìlú yẹn náà ara àtọ́jẹ ìrè táwọn dúpẹ́ fọ́nà wọn wá ṣùgbọ́n àwọn ọba gbé dé kíni o wọ́n jọ jìyà ẹni. ìyà yóò wá máa jẹ́ rahmatan yóò máa jẹ́ àánú ìsọ̀rọ̀ wà àbára kíni o ìtọ̀rí yóò wá máa jẹ́ àánú báwọn máa jẹ́ ní ẹgbẹ́ náà máa pín nínú yẹ ètò ọlọ́run ṣùgbọ́n tó bá ń jẹ́ ní rí ọmọ pín nínú ìyá ẹni ibú ìtọ́ ń jẹ́ fún òun ní ilé ọlọ́run náà fún lẹ́sìn ṣùgbọ́n ẹni ibú òun lè nílò ìyá ní jẹ́ lọ́tún lọ́ọ́ jẹ́ lójú bẹ́ẹ̀ lọ́la fi àmọ́ ọ̀rẹ́ wa á ní jẹ́ àṣẹ. wàhálà ló jẹ́ àṣẹ ìlànà ìkàkùrù àyàfà àwọn tí wọ́n bá jẹ́ kéde làwọn máa ṣe lẹ́sàn ọlọ́run bá sọ àwọn sábà yìí ọlọ́run bá sábà yìí wọn fún wa ó jẹ́ ká mọ̀ bó ọlọ́run bá ṣe dáadáa fún wọn tí wọ́n sì tàpá sí dáadáa tọ́lọ́run ọba ṣe fún wọn ọlọ́run ọba sì fi ìyà jẹ wọn kàrà tó bẹ̀rẹ̀ èkó tó lọ síwájú náà ń sàlàyé tó látara bẹ́ẹ̀ àti gbọ́yé láti mọ ara ẹ̀ pé àánú ọlọ́run ọba ọlọ́run ọba máa ń gbé báwọn èèyàn kan ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọlọ́run ọba gbé àánú rẹ̀ fún tá a bá kó wọn ní ẹ̀lẹ́ ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ní wọn kọjá àlà bẹ́ẹ̀ náà ló léde wa ní ẹ̀yìn sí kò sí ìgbẹ́tọ́ wa bẹ́ẹ̀ òjú pé ọlọ́run ti ṣe dáadáa fórílẹ̀-èdè náà síwájú ṣùgbọ́n ìdí ọwọ́ abẹ́ náà ni pé àtàkàsọ́rọ̀ náà ni tí ó ṣe ìwọ́n ni wàá nínú ìdí àti ẹ̀ka fún àwọn tí ń ṣe múkúrú wá ti pọ̀ jù àwọn tó ṣe nílé o tí wọ́n ń ṣe ẹ̀sìn dáadáa àwọn tó ń ṣàìmọ̀re sọ́wọ́ wọn ra wọ́n pọ̀ jù àwọn ẹni nílé o tí wọ́n dúpẹ́ mọ́nà sọ̀rọ̀ náà wà máa jẹ́ sábà tí kí ni o tí yá ọlọ́run fi máa ń dé òun ni sábà tí ọlọ́run fi máa ń dé wà ní so látara bẹ́ẹ̀ kí a sọ àdàkà mọ̀ pé gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ ọmọ yẹn náà ní ọwọ́ pa àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ní ìjọba tí wọ́n á ṣẹlẹ̀ tá a wà nínú ṣẹ́ṣà tá a wà èyí wá ní sí òòkù lọ́dọ̀ bọ̀rọ̀ àwọn Nàìjíríà ọlọ́run ọba ní wàlàyé àsìnlélọ́ọ̀kù lọ kí n tàbí kọ́ wọlé kan sọ̀rọ̀

kò bá mu ọlọ́run kò fẹ́lẹ̀ ìjọba máa sọ pé ọlọ́run nìkan lórí bá tún nàìjíríà sí nígbà ẹ̀kọ́ máa jẹ́ àìsàn ẹ̀yìn ọlọ́run nìkan lórí nínú lórí bá wà tún nàìjíríà sí ìkan náà àmì bí ọlọ́run tó ń ṣàlàyé fún àwọn àtúntò ó lọ ó wà lọ ní sọ́tò bákọ́rọ̀ ní àyà bíi two hundred and fifty something by fifty nine or eight ọlọ́run wọn bá fifty nine ọlọ́run ọba ó ṣàlàyé fún wa ó débi kan kàlẹ́dì lọ́dọ̀ ara kan. àwọn kàlẹ́dì lọ́dọ̀ ara kọ́ríyà sí ìwọ ìyá ọ̀ríyà. ẹni tó ó ní ọlọ́run fi àlejò ọlọ́run ọba ó ń kọjá nílùú kan àlejò ọlọ́run ni ó wá ń kọjá nílùú kan ó wá ìlú ọlọ́run ti pa ìlú yẹn ó ti pa ìlú yẹn ó ti parun. خاوية رية مولد خاوية على عروشها gbogbo tí wọ́n kọ́ bẹ́ẹ̀ bàtà yẹ́yẹ́ gbogbo ẹ̀ ti mú lọ lẹ́lẹ̀ kò sí kankan bẹ́ẹ̀ náà gbogbo ẹ̀ dákẹ́ lọ yẹ́yẹ́ kò sí kankan bẹ́ẹ̀ gbogbo ọlọ́pàá ẹ̀ nínú náà. قال أنا يحيي هذه الله بعد موتها ìbàdàn mọ́ ti à sọ́mà sì lè jẹ́ kí eléyìí eléyìí yìí báyìí ọlọ́run sì ti lè ṣe lẹ́yìn ìmọ̀ lẹ́yìn ìgbà tó ti fẹ́ ìlú ó ti bàjẹ́ ọlọ́run ara sì lè máa jẹ́ mímọ́ sáré sì lè ẹ̀sìn sí mímọ́ ṣé ìgbẹ́ sì lè dá mímọ́ eléyìí ó ti bá bí ìjẹ́jú lẹ́yìn ọ̀gá àwọn alágbára ayé wọn lè fi gbọ́ bá mi kéde wọ́n lè fi gbọ́ wọ́n lè gbọ́ wọ́n lè fi gbọ́ wọ́n lè fi gbọ́ tí ó bàjẹ́ lẹ́yìn ilẹ̀ yóò lè ní kí ni àgbà ni ó ké lọ́dọ̀ náà ẹ bá jẹ́ mùsùlùmí wá débẹ̀ ẹ bẹ̀rẹ̀ wọ́n fẹ́ tún sí ìgbà tó níbi tún sí mùsùlùmí yẹn. bẹ̀rẹ̀ náà kékeré náà máa sọ pé a ah, ó bá tún bí ṣe ní báyìí a máa rí ah, more than one thousand five hundred years tó ló fi ìlú dẹ́rọ ìdúró bí lọ́dọ̀ ọlọ́run àti òkú kan. wọ́n ní bó ni bí ti

ṣùgbọ́n ọlọ́run ọba ọlọ́run ọba tún ṣe nínú ọrùn guarelão. tó látara bẹ́ẹ̀ ó wá ní pé ojúṣe nǹkan wa ẹ̀rí ìlú nǹkan tó máa ń kọ sí sùúrù pé ó jẹ́ ìlú èèyàn méjì náà ni the ruler and òun náà ni àrọ́ yìí wà lọ́fíì ẹni tí ń darí àti kí ni o àwọn tí ń darí oníjẹ̀lì ọlọ́dẹ̀sí wa wípé bákan kan náà la èèyàn jọ ni wá àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí gbàdébẹ́ ta pàmísà sọ́nà tí wọ́n sọ ní pé nítorí gbọ́dọ̀ ọmọ ọ̀nà máa láì dá wà ọ̀rẹ́ mẹ́ta ọdún mu abáyọ̀ máa láì dá wà ọ̀dọ̀ ní tí wọ́n tún sọ ọ́ òní ní máa láì dá rẹ̀ àwọn onímọ̀ sẹ́yìn ẹni ṣe wọ́n jáde máa rò agbára ṣe ọ̀kà aláàfọ̀ ọ̀kà rò nígbà náà gàlò ọlọ́ba ní sọ fún ẹgbẹ́ kúlí iná máa ń bá ṣe ọdún sí lùpọ̀ sọ ìlà kẹ̀kẹ́ náà láti jọrí àìsà kàmẹ́rẹ́ kan sáwọn èmi ní ẹgbẹ́ ìgbà kẹ̀kẹ́ ní ẹsẹ̀ nílé o bẹ̀rẹ̀ sí ní ìgbà tó bá kẹ̀kẹ́ náà ní wá ti jọrí èèyàn làwọn olórí wa wọ́n ẹsẹ̀ nílé o àwọn adékí làwọn náà èèyàn làwọn náà ṣe màláìkà tó bó wáyà rẹ ti gbọ́ wípé èèyàn lè yọ máa jẹ èrò ní lé gíga àmàlẹ́kà ní àmàlẹ́kà ní sí yóò láyà súnmọ́ wọn wá. ìbádùn òkè ọ̀hún. ìbádùn òkè ọ̀hún àwọn ìjọsìn ọlọ́run ní eré ọlọ́run ọba dáa ti sàpárí fún ọtẹ́yẹ́ nínú. ìgbà ní aṣọ wọn lọ olùbíjẹ jẹ ọlọ́run bá níwọ̀n àwọn pè wá lákìyèsí tá a bá fẹ́ kí nǹkan dá ọwọ́ àwọn méjèèjì olóòtú kí ni òun lọ wà so àwọn tó wá jẹ àwọn àfáà kó wọn ṣàlàyé ká bẹ̀rẹ̀ torí pé kò sí àwọn olórí bíi ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn afẹ́jẹ́ pé a jẹ́ ọmọ ìlú so nínú àwọn nǹkan tó jẹ́ pé a ní àwọn afá wọn fi sọ́nà náà ní a ní àlùkù wàlúwàjìdáàt a ní rights and responsibilities ìwọ ní nǹkan tó o fẹ́ gbà tó lórí gbọ́dọ̀ fún ọ right ti ẹ̀ ní. ṣùgbọ́n wọn náà ní kí ni ọmọ àjùmọ́ responsibilities ti ẹ̀ náà tí wọ́n náà gbọ́dọ̀ ṣe àwọn àbá wa ní kí nìkan alákọ̀ọ́kọ́ tí kọ́kọ́ máa ń jẹ́ kí ìlú ó tòrò láyé òun náà ní kọ̀ọ̀búrú lọ ìbẹ̀rù wáyé kí kọ̀ọ̀kọ́ tòrò láyé náà tí nǹkan bá bẹ́ tòrò kẹwàá kí orílẹ̀-èdè kó tòrò ìbẹ̀rù wáyé kọ́kọ́ tòrò ní pé kéèyàn ó accept ẹ̀tọ́ lọ́ba yẹn fún ìlú nígbà Nàìjíríà kò sábà ṣẹlẹ̀ nígbà. tí ẹ bá ti lè táwọn náà bá ti lè accept ẹnìkan gẹ́gẹ́ bí ilé ọjọ́ náà wọn bá yàn fún wa lọ́lọ́rí nìyí ká sì gbà fún wàhálà ni wọ́n dálẹ̀ wàhálà àmì wàhálà tó dálẹ̀ ti ní ẹ̀sìn ká mọ́ gbà pé olórí ni ìlú gbà kó lórí ó dé lọ́jọ́ olórí àyè olórí báyìí ẹjọ́ wọn yóò ti wà ní láti ara àbọ̀dún adó wípé olórí àgbà àní tí ó rí kí ni o ìtọ́fẹ́ ṣe yí àní tí ó rí ṣe wàhálà àkọ́kọ́ ni so ìtí nàìjíríà ní ara wàhálà kan gẹ́gẹ́ ìgbà nàìjíríà jà ṣé lè náà wà á ti ṣe òǹkọ́ gbogbo ló wáyé kọ́ gbàgbà àníjẹ́ orí kí ni o àníjẹ́ orí fún jẹ tó ara wàhálà kan ẹlòmí òkú òtúndé rẹ náà ló náà ṣe bẹ́ẹ̀ náà o torí pé kí ni o bàbá mi jẹ́ pé practice ni ẹgbẹ́ títí ẹ̀ ọwọ́ àlọ́tọ̀ ẹgbẹ́ ìdáhùn mi ó náà wà lọ́tọ̀ tó dẹ́gbẹ́ àwọn ẹgbẹ́ tí èsì ẹgbẹ́ tí ẹ̀ olóbá wọlé ìjọsọ ní ọkùnrin yóò ní ìjọba ló fẹ́ sí fún wa. òṣìṣẹ́ ọba wa kí ló ní kí ló ní. tata àwọn aburú tó wà nílẹ̀ ayé lónìí táwọn afa ṣàlàyé fún wa wípé nǹkan àkọ́kọ́ onáni kọ̀ wúlò rọ̀kì òun ni kí ni asset ìtọ́nà wọn bá bá ti yàn lórí fún yàn tíyàwó tí ọba gba ọkọ lórí ẹ̀rọ bí lè fún ẹ ìyàwó ọ̀gbà pé ọkọ ọlọ́yìn fún ìlú ọlọ́run bá òsè wọn lórí o ọwọ́ lòun lòun bẹ jẹ́ kí ni o olórí ẹ̀jẹ̀ wọn sọ tẹ́ ẹ̀ bá délé sẹ́kàn káàkiri jẹ́ àbí ọ àbí ọmọ sẹ́kàn wọn látẹ́yìn àwọn kan náà fẹ́ jẹ́ àwọn kan jẹ́ ọ̀gá lẹ́ka àwọn náà wò pé àwa ni ó yẹ kí ẹ̀ka jẹ́ ọ̀gá jẹ́ ọmọ tó ń tà àtẹ̀yẹ kú bóòlù ọmọ tó ẹgbẹ́ ìjọba fẹ́ wọn àti bẹ́ẹ̀ni kan wọn wá sọ́dọ̀ gà àwọn tó wá wà lẹ́yìn yẹn wọn wá fẹ́ kí jíjọba ẹni yẹn nínú òdù sí ẹ sẹ́ni ọ̀dà sí wọn ní ọ̀dà lọ yẹn àti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ plan àbẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ meeting àbẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ kékeré wà kíní o ọwọ́ aláṣeyọrí o ọwọ́ o ọwọ́ ẹsẹ̀ kankan o nǹkan ti problem kọ́kọ́ ti wá táwọn afáà ṣàlàyé oní pé kéèyàn accept olórí olórí olórí a máa dá olórí a sì lọ kù díẹ̀ káàtó ọkọ̀ọ̀kọ̀ gbà pé olórí tó bá kù díẹ̀ káàtó ẹ fẹ́ tún ṣe tún ṣe ẹni ó wà lórí ẹ̀mí rẹ̀ kèé ṣe yíyọ lẹ́sìn náà sọ yí pé yíyọ èèyàn kúrò lórí ibi kan bàbá náà wà láàbà tí àgbà bá dé nìkan ẹ̀mí ìwà tí wọ́n sọ òun bẹ̀rẹ̀ tí a ti sórí ẹ̀rọ pé ẹ ti ti kíní kan bọ̀ kíní kan lọ́wọ́ lọ́wọ́ ọkùnrin bàbá ẹgbẹ́ ìlú ni o olùdẹ̀wà ní lẹ́yìn ọ̀pá fíẹ̀ olówà ní dágbára wa èyí tẹ́ pọ̀ láti tààrẹ́ bù mí so wàhálà méjì olókùn dáa ìdí lọ ilé yunifásitì gà kí ló yẹ kí ló lóko bẹ̀ tó fún nípa sọgbẹ́rẹ́ àpá àkọ́kọ́ sọ fún wa orí àkíyàn ọ̀gbúrò olórí wa ẹjẹ́ a máa gbà lólórí ara responsibility wa àkọ́kọ́ tá a gbọ́dọ̀ nílẹ̀ tí ìlú ìdílé rẹ̀ dá ó ní ẹ ẹlẹ́ẹ̀kejì yìí òun ni tọ́ ọba ti wú fìlìmàrú ìlọ́ ìlọ́ bàbá àti ìlànà. òun náà ni pé tó lórí bá ṣe dáadáa ẹjẹ́ á wípé ń ṣe kí ni o ṣe dáadáa. káwọn náà ó sì tẹ̀lé pẹ̀lú kí ni o dáadáa yẹn. ẹjẹ́ á máa gba dáadáa tó ń rí bá ń ṣe sí dáadáa lára àgbẹ̀dẹ́ ní àwọn ọmọ nàìjíríà lómi nìyẹn ààrẹ gbà sí dáadáa nígbà tó bá rẹ pé àwọn ìjọba níwọ̀n rẹ pé dáadáa wọ́n gbé kalẹ̀ kí wọ́n tó kú òròrí oyè táwọn ìbá tó wá dé àwọn ní gbogbo dáadáa báwọn ẹ gbé kalẹ̀ lẹ́yìn ọ̀nà ẹgbẹ́ kó lọ ẹgbẹ́ kó lọ ẹgbẹ́ tó ẹgbẹ́ fáìlì àwọn dá pọ́lísì so wọ́n pa pọ́lísì yẹn lẹ́yìn àwọn tó máa lọ fọmíléètì nínú pọ́lísì tiwọn ara nǹkan tí ń bá olè jọ lẹ́yìn ká má lè mẹ̀tẹ́ẹ̀nì nǹkan tó bá jẹ́ sí nínú dáadáa tí kò kárí ní dáadáa báyìí káàdé ó lè dáadáa lélẹ̀ tó fojú ẹ̀ sí bàbá yìí torí pé lẹ́gbẹ̀ẹ́ sí ọ̀dọ́ tiwa ní dáadáa yẹn tiwa àwọn abẹ́ tí wọ́n abẹ́ ní dáadáa yẹn sọ́nà mi kọ́ ibà yẹn kí wọ́n ṣàfihàn sí wa kí wọ́n kí wọ́n ṣàfihàn dáadáa sọ́jọ́ yẹn kéèyàn ọ̀rẹ́ dáadáa lọ́wọ́ mi èyàn kọ́ bẹ́ẹ̀ sẹ́yìn ẹlẹ́sìn ọlọ́run bẹ́ẹ̀ sẹ́yìn ẹlẹ́sìn dáadáa bẹ́ẹ̀ sí kò lọ́wọ́ fà sàrà fún wa wípé lára nǹkan tí àwa tá a jẹ́ ọmọ ẹ̀ náà ní tá a bá ti rí olórí tó gbé ìgbésẹ̀ dáadáa bóò láti máa kún lọ́wọ́ ní gbangba wa àti ní kọ̀rọ̀ wa tí dáadáa yóò fi jẹ́ kí ni ó dáadáa. Àlébí ìdí àlébí sowó ní ìfẹ́rẹ́ fún ọmọ àgbà Ẹ gbọ́dọ̀ fún owó síta nì táwọn ẹgbẹ́wò lọ. Iná máa kú lè lọ́sọ̀ fún àwọn tó bá wà rẹ̀. Tẹ́gbẹ̀ẹ́ mẹ́ta máa ń ṣe bá jẹ́ dáadáa kọ́kọ́ àṣẹ́tì pé dáadáa ni wọ́n ń ṣe dáadáa dáadáa rẹ̀ ń ṣe ṣùgbọ́n ó ṣe kí ni o ṣùgbọ́n torí pé wo nǹkan kò tí wàá lọ́dọ̀ rẹ̀ yóò wàá gba dáadáa yẹn yóò wàá ṣe kí ni o yóò fẹ́ mi sáta rẹ̀ yóò bàjẹ́ kò ní kó ní bẹ́ẹ̀ àwọn eh, kánú àwọn ẹ̀ kàní fàtàmọ́ pé ní àbífẹ́ ẹlẹ́ẹ̀kan wọn ní Abdulaziz wọn ní Abdulaziz àbífẹ́ ìgbà tó borí oyè àwọn tí wọ́n ń ṣèjọba àwọn ọmọwí àwọn ní ṣèjọba àwọn ọmọ ní ṣèjọba ńgbà náà ayé ọlọ́ba ni wọ́n ń jẹ wọ́n gba ilẹ̀ wọ́n gba gbogbo nǹkan lọ́wọ́ àwọn èèyàn ìgbà tó dé bẹ́ẹ̀ gbogbo tí àwọn tó ń jẹ ayé ọlọ́ba jẹ pátá yín gbogbo dúkìá tó ń gbà lọ́wọ́ àwọn tó jẹ́ pé títí èsì tí wọ́n wọ́n gba gbogbo ẹ̀ padà lọ́wọ́ wọn lẹ́yìn ọ̀pọ̀ ó kò ṣe wàhálà láti jẹ́ pé kó dá padà pẹ̀lú adé ẹgbẹ́ lè náà ní ilé dáhùn mọ̀sùlù ẹni ẹ ṣàwòsí tí sẹ́gbẹ̀ fún yàn èyí ọ̀dà àbọ̀ ọ̀bẹ ẹ̀ka fọwọ́ sí ẹja ọmọ ẹgbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ lẹ́nu ẹja ọmọ ẹgbẹ́ tó wà ara ọlọ́run ọ̀fẹ́ kó àbùsí ọmọ ọmọ kí ni ó lórí rẹ̀ tíjọba bá ń ṣe kankan tó dáa kọ́kọ́ sọ wípé kí ni o ní ń ṣe lórí kí ni ó rẹ̀ dáadáa tó bá kù ló ràn ṣàlò bẹ́ẹ̀ àwọn ọmọ oníye lè orílẹ̀ èdè ti ṣe ń tó àwọn à ń sì ní. ẹ̀wọ̀n sọ wọn ara tí èdè ìlú dá lẹ́nu àgbà àwọn afáàsọ fún wa àwọn ká jẹ́ ẹ̀tọ́ wà ní abẹ́ àwọn olórí òun náà ní wípé ànúsìmú lè òwàrà ọ̀hún bìrìkì wọ̀nyí wọ́n ní àmọ́ sí àwọn olórí wa létí àmọ́ sí àwọn olórí wa ámẹ́gídé o àmọ́ sí wọn létí tábà bẹ́ sí olórí létí bìrìkì wọ̀nyí bìrìkì wọ̀nyí bìrìkì wọ̀nyí wọ̀nyí àgbọ̀dọ̀ jẹ́ tó ṣe wípé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ ọ̀gbọ̀dọ̀ harsh tí wọ́n gbé wá síbi lọ́wọ́ lára àwọn táwọn táwọn fà èèyàn ò kì í bú olórí pé olórí ẹ̀ láì ilé kan gbòó dáhùn dáhùn báyìí ní olùsọ̀rọ̀ ilé kó tó wáyé. èyí sọ bẹ́ẹ̀ pé ẹ máa jókòó ẹ jókòó sí ibi nínú ẹsẹ̀ kùtẹ̀ kùtẹ̀ kùtẹ̀ kùtẹ̀ ọmọ yìí ẹ dojú ọmọ yìí ló ń ṣe báwọn bẹ́ẹ̀ sì kọ́ ọ̀pọ̀ nù. ẹ yóò fi ṣe ní sùúrù olórí ẹ̀yẹ tí ń bú yẹn bó yẹn gbẹ́gbọ́ ẹ̀ tó ń bú ibi náà máa ọkẹ́ náà máa lé sí i ó ti gbẹ̀rẹ̀ ayé olùgbé kó báyà kí wọ́n bẹ̀rẹ̀ tó ti lọ pa ó ti máa lọ gbé pa olùkó báyà sí àti àkùnrin yusuf ẹ̀mí àdọ́pá ni nínú àwọn mùsùlùmí tó yẹ mùsùlùmí sí ìjọba ìṣèlú tó tẹ́ ọ̀dọ̀ wọ́n kà fẹ́ ọkọ̀ ọ̀pọ̀ lásán tó ọ̀nà àbọ̀ ìjọba ìjọba tó bá rẹ̀ ọ̀dọ̀ nípa bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa ṣọ́ra dáadáa pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tí wọ́n ṣe ní ayé àjájú Yusuf wọ́n lo pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àjájú Yusuf àjájú Yusuf yóò kírun yóò kírun ṣubú yìí gẹ́gẹ́ yóò kírun zuri ìran àìlá lọ́lẹ́ kírun àìlá yóò kọ àwọn ìrìnàjò wọn kò tètè kí ákírun lè wá tì ní òkè ẹ̀rọ ìjọba dídá ní gbogbo àwọn akọ́sí sàlọ́ ara wọ́n ti sàbàlá wá wọ́n jókòó sí dọ́wọ́ wá wọ́n lè ṣe ìmọ̀ ń wọ́n lọ́kọ́ kírun pẹ̀lú àmì wọ́n tún ní máa dé wọ́n tún lọ kírun. àyẹ̀kẹ́ ti sọ́nà lẹ́gbẹ̀ẹ́ àwọn olórí kan bọ̀ wá tí wọ́n mọ̀ ọ́ fìmú ráre àyẹ̀kẹ́ wá dá ẹ̀kìtì ìjáwá tó ń kí ti máa dé máa kí. so àjọṣe èèyàn máa advice olórí ṣùgbọ́n kí wá ṣe wí pé ọ̀rọ̀ tó ń lé nínú pépà gba ẹ̀rọ pé wọ́n advice olórí yóò máa bú olórí onílẹ̀ kò bá pẹ́ láàbẹ̀ tó ń ba orílẹ̀-èdè jẹ́ òun á bá wọn sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àpọ́nlé ẹgbẹ́ wa ti gbé sí àyè àpọ́nlé èèyàn máa ń pọ́n ẹlẹ́nu báwo ni mo ṣe ní àrẹ́bí máa ń pọ́n ìyálé àwọn pé wọn ní islam àdébí òwe eléyìí tó wọn ní islam kí ló fẹ́ náà kí ló fẹ́ náà àdébí òwe fún kí islam rẹ ọmọ bá bàjẹ́ ló lè ṣe dáadáa nítorí kan bá fẹ́ náà ni wọ́n ṣe fún mi ẹ ṣe fún mi ẹ ṣe fún mi ẹ bá ṣe fún mi inú ló dùn pé ah èmi náà pẹ̀lú tó báyìí èmi náà ṣe pẹ̀lú báyìí kí lè wá fẹ́ ló ṣe fún yín ṣùgbọ́n ẹ bá bùkún ẹ bá bùkún ìyàwó rẹ ẹ bá bùkún ọmọ rẹ ẹ bá bùkún olùwàbẹ̀ ẹ ṣé kí náà wáyé nílò ẹ̀ àjọ àjọkọ̀ sí. ara ń tí èdè ìlú dá pẹ́pẹ́ àwa ká jẹ́ ọmọ yìí àwa náà là á sí sára pé ẹlẹ́kẹ̀ta ni àdúrósínú lórí ìmọ̀lá lè tó ti yí ìtọ́jú yí ìtọ́jú. lẹ́yìn wọn gbà náà àwọn àbá àti wọn fún wa òun náà gbẹgbẹ àdúrà yìí máa ní pé ẹlẹ́ẹ̀kẹ́ ni pé tàlífù kùlù tàlífù kùlù bí nẹ́ẹ̀sì lè kú bí àkùnmọ́rọ̀ ẹ̀jẹ̀ pé ẹ̀yọ́ máa fún ní pàrọ̀ à tí ọlọ́run gbé sí ibìkan tẹ́lẹ̀ kọ̀ntúrò ibìkan àforíjẹ́ àfáà ti yẹ ó lè jẹ́ pé ohun tó kàwé ni.

àwọn yẹn wá ní wọn ò gbọdọ̀ wọ́n máa ṣe ìyànjú tí máa bá sọ wọ́n máa ṣe ìyànjú pé bó o ní ọkà àwọn tí máa ń bẹ lábẹ́ ààrùn bí o ti fẹ́ràn olórí tó máa ń jẹ́ lórí torí pé táwọn yẹn ọba ti dé sí ọkàn àwọn tí ń bẹ lábẹ́ àwọn fẹ́ràn olórí àwọn akẹ́kọ̀ọ́ ti dájú lọ́tọ̀ mi ọdún ọgbà pé àwa ọ̀tá la jẹ́ fún gọ́ọ̀mẹ́ntì ìgbésẹ̀ tí wọ́n dẹ̀ máa gbé ìgbésẹ̀ tí wọ́n máa gbé ìgbésẹ̀ àtàkì federation ni wọ́n gbé tí ni wọ́n gbé kíní wa ẹgbẹ́ wa wọ́n gbé ìlànà ìjọba transformer wa ẹ̀rọ bàjẹ́ ìṣèṣe transformer la méjì ẹ̀gbọ́n gbé rẹ́sì wa ẹ̀gbọ́n gbé ní ẹ̀rọ o jẹ́ òògùn àníbi ẹ̀rọ bá gbogbo àpá ẹ̀kọ́ ẹ̀bá gbogbo ẹ̀jẹ̀ àbálùbá gbé yẹn àyẹ̀dá ní ọmọ òṣìṣẹ́ dá ọ̀gá bá ti rán wọn ní wọ́n wọn lọ sí àwọn ẹ̀kọ́ wà bẹ́ẹ̀ àyẹ̀fẹ́ kú torí táwọn ní ní tí wọ́n bá sọ fáwọn tó wà lẹ́yìn wọn táwọn yẹn bá ti sọ ọ̀gá kan láàyè wọ́n mọ̀ bá àwọn jẹ́ mi ìrìn àjò ẹ bá rìn láàrin ọdún mẹ́wàá àwọn arìn láàrin ti yé sí nítorí pé nínú àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ ìyàn pàtàkì tí wọ́n lè kọ̀ntró àwọn èèyàn kan àwọn gẹ́gẹ́ òmú ọkà àwọn èèyàn yẹn nífẹ̀ẹ́ kí ni o olórí ti bẹ̀. sọ́wọ́n sàlẹ̀ lára nǹkan tí èyí jẹ́ kí nínú orílẹ̀-èdè lọ sókè. ẹlẹ́karùn-ún táwọn àbá sọ fún wa tá a máa ń gbé jù sílẹ̀ òun náà ni àjò áàrùn lórí wọn rọ̀ àdúrà kò gbọ́dọ̀ kú nínú àdúrà wa láti máa ṣàdúrà fún olórí láti ṣàdúrà fún olórí gbọ́dọ̀ kó ṣe lọ́wọ́ bá àwọn fẹ́ dáhùn sí pàápàá yìí ẹ máa ṣàdúrà fún olórí olórí bá dáa ẹ máa ṣàdúrà fún ọlọ́run ọba ọba àwọn gbogbo tí ó di ó di ẹ tí ó di dáa má ọlọ́run ẹ̀ ṣàṣ tó lórí ìbá wá dá ẹmọ tó wọ ọlọ́run ọba bá fún lójú ṣe hasbi lana ọmọ ọ̀hánà ní ọlọ́bàrà ìwọ ọlọ́run ọba wa báwa tún àwọn olórí wa ṣe báwa tún àwọn olórí wa ṣe báwa tún àwọn olórí wa ṣe ọmọ ọlọ́run yẹn máa kéde ìwà ilé mi fi èdè ìránṣẹ́ sí olórí àdúrà ọmọ ẹ̀yìn ó ṣe pàtàkì yẹn àbúrò mẹ́rin ṣe pàtàkì náà fún olórí ìmọ̀ wúlò ni pẹ̀pẹ́ àdúrà yẹn ti dáàbò jẹ́ ẹ̀kọ́ ọ̀dọ̀ ọlọ́run ni títún ọkàn yẹn ṣe ọkàn náà wọ̀ bẹ́ẹ̀ nà àárín kan níkan náà bá yàrá ọkàn wáyé yòókàn bí kò kéka ẹ̀ṣá ìyẹn lè wọnú lé báyìí tí ó sọ wípé àwọn kásẹ̀ yìí mo fẹ́ lọ pa gbogbo wọn tí ó sì jáde padà kí n ẹwọ ẹlọba ń kó gbogbo ẹlọba ń kó wò ìlú wọn ẹlọba ń kó fún ìlú wọn ẹlọba ń kó ọdọ wọlé lásán nìyẹn ọlọ́dẹ yìí yóò fi padà yóò sì jáde padà wá olùdarí ló bẹ ṣe ìdílé wọn ní ìyàjẹ wọn bòdì nínú wọn ní ìyàjẹ wọn ẹlọba kó wọn mọ tó ní ọkàn ní ẹyẹ ìdílé wọn láàrin ìṣẹ́jú kan tó ti dáná wọn wọlé wọn ṣùgbọ́n àwọn akẹ́rọ ẹ̀ka yìí ti láìsí ọlọ́run káàdì òkúkọ́ náà wọ́n wá yí ọkọ̀ olórí padà àwa yìí ti láìsí àwa sẹ́gun ọ̀gá ní musa nígbà tí kìlọ̀ àwọn nǹkan mẹ́ta wà ló kìlọ̀ àwọn ọ̀dà wẹ̀ ẹ̀rọ ọ̀sàdúrà pé ọlọ́run wa wọ́n fi gbọ́n àkùnú mi. wàrà yìí nínú ní akara yàrá wọlé àgbà àlè yìí ọlọ́run ọ̀sẹ̀ àdúrà rí pé ìwọ ọlọ́run ọba bá ń tẹ̀lé ní kíkìdá ọlọ́run kan àtàwọn èèyàn rẹ̀ torí lóhun tiẹ̀ ó takò ẹ̀sìn náà yẹ́nyẹ́ ẹ̀sìn ó takò náà yẹ́nyẹ́ lórí ẹ̀mí lọ́dọ̀ tí a bá ti rí pé olórí kan òun ti jẹ́ ẹ̀dọ́ ṣe yí pé ó takò gbogbo kan náà yẹ́nyẹ́ ọwọ́ ajẹ́ pé ìbàjẹ́ tó pọ̀ ọ̀tọ̀ nílẹ̀ yẹn la ní sọ pé wọn náà máa mú lórí ikú wọn máa yọ kú rẹ so òfin pé kí ni o abúlé ni o ti pọ̀ jù so asọ́ra dáadáa àdúrà la máa ṣe fún àwọn tó jẹ wé ojúṣe tàǹtà jẹ nínú àgbà náà méjì náà la fẹ́ tà náà lórí àsìkò òun náà ní pé òun náà ní pé àwọn àfáà wọ́n ní ká sọra níbi ádámù ìmọ̀lẹ́ àìkáyọ̀ ká sọra níbi ádámù ìmọ̀lẹ́ ìkáyọ̀ ìbílẹ̀ náà ká sọra níbi kẹ́kẹ́ ẹ̀yìn rọ́ ká máa yin olórí pẹ̀lẹ́ yìí rọ́ lé wọn nàìjíríà àwọn àwọn dáàbòbò olórí àyè dáàbòbò olórí òró ní ọmọ ṣàbúrú àṣìdáàbò ìyẹn wà nàìjíríà olórí ọmọ ṣàbúrú àṣìdáàbò bò ìjọba lọ́wọ́ tí wọ́n bá ní ká máa sọ tí oyún ká fẹ́ ká tó olórí náà àwọn àmọ́ yìí àwọn ṣe gbogbo ẹ̀ ẹ̀yìn láwọn yìí ilé ẹ̀ka sọ yìí pé eléyìí tẹ́ ṣe lo àdúgbò lọ́wọ́ yìí o àwọn tó ṣe kí ni o àwọn tó kù sí tó kù sí tó kù sí tó kù sí tó kù sí kẹ́ ẹ̀ ṣàlàyé fún ẹ̀ ṣàdúrà fún ẹ̀gbọ́n. ṣùgbọ́n irọ́ ni nǹkan náà lẹ́gbẹ́ wo ó ṣe kó o ní ṣe dáadáa wo ìwé náà ni wọ́n ṣe wò ṣe dáadáa ẹ ṣáà fi wọn wá ẹ̀rọ ẹ̀fí àtúmọ̀ àmọ́ ẹ̀yìn lórí ọ. òye tó ń bẹ àbáwá ní ẹgbẹ́ tó àdáwọ̀ ẹgbẹ́ wa ló pọ̀ lórí ìkíní ṣùgbọ́n àdójọ́ pé lọ́wọ́ àgbẹ̀ yìí agbọ́dọ̀ máa ṣe kí ni oníbùkún ṣàkúrú agbọ́dọ̀ ṣe kí ni o agbọ́dọ̀ wà lẹ́yìn ẹ̀ ɛfunu pɛlɛ ayinu so eléyìí ẹgbẹ́ ìfúnpẹjọ ẹyẹ ẹkẹfà ìtọ́wájẹ pé ọwájẹ ìfẹ́ pé ó parí rẹ òun náà ni pé asọ́bùrú àlá ìjáwó ní kùnàmá àlàjá orí gbogbo ẹ̀kún wa wọn náà ní asọ́bù àlàjá orí àjẹlẹ àlùmọ́rọ́ àwọn aláṣẹ wọn a máa ṣàbòsí ẹ̀wọ́n gbọ́dọ̀ ní faradà lórí àbòsí aláṣẹ wa ṣe ilé ìwòlúkà. إذا دخلوا قرية إن الملوك إذا دخلوا قرية أفسدوها àwọn méjì àwọn ọlọ́lá tábà wà lùlù kan afsaduha wọ́n gbà ìlú jẹ wàjá àlọ́ àfìsàtà àlẹ́ àfìsàtà. wàjá àlọ́ àfìsàtà àlẹ́ àfìsàtà. àwọn tó bá jẹ́ nílá

kí máa mú nǹkan bàjẹ́ sí i tó jẹ́ pé dáadáa wà fà sọ fún wa àwọn tá a jẹ́ àwọn tá a tẹ̀lé àwọn ọ̀rẹ́ jẹ́ òun náà ní wípé a gbọ́dọ̀ ṣe sùúrù ìṣòro máa sọ máa sọ ara pé bá kó bẹ́ẹ̀ jẹ́ ṣàtẹ̀jì jù náà alẹ́ àṣàrọ̀ ẹ máa rí àwọn ẹ̀kẹ́ gbogbo nǹkan ni wọ́n kọ̀ tẹ́wọ̀ rí fún yín nìkan náà ẹ̀yin náà lọ́wọ́ pé àjọ mi àjọ bikini ah, ẹbá jẹ́ ti akúrú tí bá jẹ́ gbogbo ẹni òṣèlú máa sùúrù àtà tẹ̀lẹ̀kọ́ òní ẹsẹ̀ sùúrù tẹ́kù pàdé mi ayọ̀ ọ̀ níbi àbàtà ìdí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọmọ ọ̀rọ̀ ìdí bẹ́ẹ̀ láyé lọ tó lọ́tara bẹ́ẹ̀ ara ẹ̀kọ́ tí Islam kọ́ àmì sọ nípa tó lórí àwọn aṣọ níwọ̀n àbá tó náà ní pé àwọn tó jẹ́ olórí wa gẹ́gẹ́ bí àwọn àpá àti sọ fún àwọn olórí òun náà ní pé olórí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ wípé yóò máa darí àwọn èèyàn rẹ̀ gbìlẹ̀ ákìlì pẹ̀lú dédé tó ló sáà pẹ̀lú dédé lọ́dọ̀ ìlú yóò dá òṣìṣẹ́ ọlọ́run wa ló sọ wípé. لو كانت فاطمة بنت رسول الله سرقت لقطها محمد يدها ìṣòro wọn bá olùsọ̀rọ̀ yẹn kí ló bá ló sọ yẹn ẹnìkan jalè ọ wá láti mọ ẹbí tó dáa ìmúra tún máa zùn níyà ó jalè ọ wá láti mọ ẹbí tó dáa àyàwó pé áà ẹbí tó dáa náà wà bí ọwọ́ rẹ̀ ó jalè àwùjọ àwọn ẹbí fẹ́ràn ju owó ní áà kò sáà mọ́ àwọn Usama ló bá bẹ àná bá abẹ bá abẹ bá ìdúró ọ̀rọ̀ bá abẹ rí. Usama náà bá dé. Àwọn ọ̀dọ́ mi àtẹ̀sùpá Ádámù ìdúndínlá. Ọ̀fẹ́ máa ń tasí. Ọ̀fẹ́ máa bẹ̀rẹ̀ fún ṣẹ̀rí àkínú àwọn ṣẹ̀rí àwọn. Ìwọ Usama ọ̀fẹ́ máa bẹ̀rẹ̀ ẹ̀yìn náà tẹ̀sẹ̀. Ẹ إذا سرق فيهم الشريف تركوه tẹ ọmọ ẹni ńlá àbẹni ńlá kaba jalè ni wọn fi lé ẹlẹ wọn ìzà sábà kọfí nínú àjọ yìí àjàwù tẹni ẹgbẹ́ bá tí wọn gbé ẹjọ́ ẹjọ́ kò ní kẹ̀kẹ́ lọ bá jalè wọn wà ní àjẹ ó lè má já àmì ẹlẹ ní ẹlẹbi lè ti kẹtẹ ìdílé ti bàbá yìí wọn sì yà jẹ ẹlẹbi lè ti kó gbogbo kaba dá yọgbà lọ yà lọ sí i. tó náà wọn tó ráyè pé ọmọ tòun gẹ́gẹ́ tó jẹ́ Fátímà tó mọ obìnrin ló bá jalè wọn àlejò lọ. ẹ̀yin náà wò gbọ́n ló fi jẹ́ pé déédéé ọgbọ́n náà jẹ́ nǹkan tí olórí gbọ́dọ̀ establish lórí nínú ìjọba wọ́n establish déédéé ní tó bá ṣàǹfààní wọn ló jẹ́ pé déédéé àkọ́kọ́ lórí establish lórí nínú ìjọba lẹ́yìn àgbà náà olórí ó gbọ́dọ̀ ṣèjọba ní ráàpà tí wà ní pẹ̀lú rírà torí pé oríṣi ni àwọn ìtọ́nà kò sí lára yẹn tí ẹ bá jẹ́ ọmọ mọ́sálásí tí ó bá ṣe ṣòro pẹ̀lú àwọn òkú sí lára àyẹ̀wò tó bá fẹ́ràn jẹ́ bàbá nínú ilé tó náà jẹ́ lórí ọmọ rẹ̀ olórí bá kẹfẹ́ náà wàá rí ọmọ tó jẹ́ pé òun ní sùn ìjọ ni máa kàwé rẹ̀ ó sì máa kàwé rẹ̀ ó lọ ẹni máa ń tọ́ka rẹ̀ sí jáde fi ọgbà mọ́tò jẹ pẹ̀lẹ́pẹ̀ ló fi wo oore ló fẹ́ fẹ́ràn máa méjèèjì o ó fi ètò bá ẹ̀tọ́ bá rọ̀ èèyàn máa fi lílo ẹmu ẹ̀tọ́ bá rọ̀ èèyàn máa hàn ẹ̀tọ́ bá rọ̀ kó tọ́gbẹ́ jáde tí náà gbọ́ òwúrọ̀ sórí ìtọ́lé o ìjọsọ fún mi pé wo mo fẹ́ràn rẹ ni tó bá múra sí rẹ máa ṣe dáadáa fún ọ máa máa máa kàn fún ọ máa ṣe dáadáa fún ọ máa èyí tó ní nìyẹn máa ń lo rírọ ẹni tó bá rọ lèyẹn máa ń lo torí bẹ́ẹ̀ ló ti rọ bẹ́ẹ̀ wá ní Union you. وأتوب الله أكبر fẹ́ sọ fún wa òun náà ni wípé ká ṣe dáadáa nínú àwọn tí a àtúntà máa ń ká àwọn tí a bẹ̀rẹ̀ pẹ̀lú ní àṣì ilà ìmùsí ì tàṣùtù àṣì ilà ìmùsí ì tàṣùtù máa ṣe dáadáa sí ẹni tó máa ń ṣe àìdá sí ọ kò ní ṣe àìdá. dáadáa sí ẹni tó bá ṣe kí ni ẹni tó bá ń ṣe dáadáa sí dáadáa tó máa ń ṣe yẹ yóò máa dìfẹ́ǹdì aburú aburú tó bá ń ṣe láti wá sọ́dọ̀ rẹ̀ yóò máa dìfẹ́ǹdì ẹ̀. gbogbo àwọn tó ń lọ ráwọn ẹ̀dá ìlà wọlé adẹ̀mí ń kọ́lá pọ̀ fún ọmọ lọ́wọ́ ẹ̀dá àwọn yẹn ti máa ń bí àwọn akéwì fi ṣẹ́bi ìlà yìí. etí kálukú bá ní ní agbára mo fẹ́ ká wọn wá síbi ọlọ́run lẹ́yìn kọ̀ọ̀kan wá sí tó ẹni pé náà àwọn tí wọ́n sàlàyé fún wa òun náà ní pé ká kéré sáyẹ́ ìdájọ́ tó gbọ́dọ̀ dàbí ẹ̀ lọ́wọ́ tó ẹ̀rọ. tó lábẹ́ bẹ́ẹ̀ ní díẹ̀ nìkan fún wa bá ní lágbára káwá fi ṣe fi ṣe ìdájọ́ ẹ̀rọ mi kò dá fẹ́ bí ó gbọ́dọ̀. ẹbẹ ẹbẹ náà lọ. ẹnìkan á bá àwọn lẹ́yìn mọ́ ó bára kà for example so èmi náà àti pé tá a bá lè jọ yẹn ṣé ẹ̀rí wà fún mi pé àbẹ̀tẹ̀ àti ọ̀gbọ̀n tó ń bá gbẹ̀. ẹ̀yìn àlejò ìná tí wọ́n pé bí ìmọ̀n tó wọ́n lì di àrọ́ wí lálẹ́ ṣùgbọ́n àwọn kí lẹ́mọ́dájà wọn kí ṣáfù àti mítìrì ó wà ní ìṣesí wọn kó wọn kì í ṣáfù àti mítìrì ṣé ibẹ̀ ni ilẹ̀ tó wá fẹ́ ṣe tààjù lóru ṣé ó ní ìdíkó tí wọ́n kí ṣáfù àti mítìrì ẹ̀ méjèèjì mọ̀ kó kàn ṣe lábílà àtàwájú ìgbésàn Lábùlá àlàyé bẹ́ẹ̀ tí wọ́n béèrè béèrè méjì yìí. Alákọ̀ọ́kọ́ òun náà ní pé wọ́n fi ṣe àpèjúwe òun báyìí wọn zoo imam Salama, òun wá dìde ó wá ń san ìran ẹ̀ lọ ẹnìkan wá dé ó wá jọyìn ẹni tí ó ti jẹ́ pé òun ti ń pè òun ti kí mẹ́ta lẹ́tẹ̀lẹ́ ọ̀pẹ̀lẹ́ ọ̀kan ó pa àwọn tó ń san ó wá jọyìn pẹ̀lú ẹ̀ ṣé ẹ̀rí wà láti jẹ́ wípé ẹni ẹni tí ó yẹ. ìbéèrè alákọ̀ọ́kọ́ ti ń béèrè táwọn kọ́ dáhùn. alákọ̀ọ́ ni pé àwọn àṣìṣe kan wà tí àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ nísìnyí tí wọ́n ń ṣe. ayé tó máa ń ṣe náà ní jẹ́ lówó ìgbé ìwọ́n tó ti mọ̀ kéwò tí kéwò tí ìdí ọ̀dà sáà. sọ̀rọ̀ wa wọ́n ti gbé sínú ẹ̀mí ẹ̀ pé àfihàn aslam ó wà lọ́wọ́ apá ó wà lọ́wọ́ apá rárá tó lára ṣubú àkàn tí àwọn èèyàn gbé dání lórílẹ̀ ayé lónìí tó fi táwọn èèyàn jẹ láti lè jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n máa tako àwọn àfa àwọn alámọ̀rin kan wà lójọ́ yìí pé àwọn àfa ni wọ́n yanjú ẹ̀mí ẹ̀sìn tí ò sí lè lójú rẹ̀ wọ́n èlé ẹ̀ sàdédé yẹn ju ẹ̀ àyàfi pẹ̀lú nǹkan ní christian vows ìyẹn náà pé ní sí ìbáàtì kùránì gẹ́gẹ́ fi díẹ̀ múlẹ̀ pé àwọn tí wọ́n jẹ́ àwọn àfa yẹsẹ̀bì túnàmù àwọn ni wọ́n máa ṣe sí ìbáàtì nǹkan tí wọ́n máa fà jáde tó tó bá tó wá fà àwọn kan yẹn jáde fún wa yóò máa fojú hàn wípé ẹ̀rí ẹni tó sọ dáhùn sọ ábà tí ò ṣẹlẹ̀ bá nàbí lẹ́lẹ̀ bí àwọn tó dáhùn sọ ábà wọ́n jókòó wọ́n lè fi sí ìbáàtì ó sì fi díẹ̀ múlẹ̀ tó ó dára bẹ́ẹ̀ kò ní máa jẹ́ kékeré ọmọ á máa lo àwọn ṣubú àbáyẹ láti tàpá wọn àwọn àfáà tó ṣáájú lọ kò sẹ́ni kankan tó takò ó nínú wọn wípé kò sí tó fi rí tí àná làjẹ tó lè mú jáde ibi àfáà kan wà tó takò wípé ẹni tó kírun tán tí ó kírun tó pé ó wá dìde tó yẹ pé ó ń san ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ kẹ́ni kan wá jọ́yìn rẹ̀ kò kí o kò sí ló fẹ́ rà fún àtúntò àtàwọn ohun tí a kò tó gbogbo wọn pátá wọn máa ń ṣàlàyé fún wa pé irun tá a bá jọ kí pọ̀ ní jẹ́mọ́ ó ní ládájú òun téèyàn dá kílómítà kan lọ èdè mo bẹ̀rẹ̀ irun fún ara mi ní ìsinmi rẹ̀ nìkan máa ṣáláṣí mi ò rẹ̀ nìkan máa mọ̀ kà bẹ̀rẹ̀ irun mọ̀ kí mo lọ mo ti kí méjì ẹnìkan wá dé ó ṣàlùwàlà ó wá bá ẹ̀ma ṣáláṣí ó dẹ̀ bẹ̀ zúrì ni mo kí ó lè ní ìdìrẹ̀ kan tó fi ẹlẹ́rìí pé wọ́n ní kó jẹ́ kò sí tí kò wá ní jẹ́ ìní ló jẹ́ pé gbọ́dọ̀ pé irun jẹ mọ́ ó jẹ́ nǹkan tó ṣe kí ni ó jẹ́ dandan ó gbọ́dọ̀ jọ ìyìn pẹ̀lú ẹ̀ ó gbọ́dọ̀ pé sórí mọ̀ kí ló fi jẹ́ pé dáná kí tàràwì gbogbo àwọn àfáà náà sọ pé tàràwì tán kí lọ́wọ́ yẹn jọ tí ó mọ nǹkan ti ń ṣe ara ṣubú àbúgbọ́ tó náà lónìí tó pé òun ní mímọ̀ òun gbọ́ wà sí kíkan òun jẹ́ àfáàmì kan aburú kan ni táwọn ìgbé káàkiri lórí ayé lónìí ká sọra fún gbogbo àwọn ìgbẹ́ ìpínlẹ̀ sọ fọ́nà kó fún alágbèéyé sí i sọ ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé àwọn àfa àgbà ní pé tí èèyàn bá ti kí ẹ̀ẹ́dẹ̀ẹ̀kàwé jẹ́ bọ́ tí èèyàn bá ti kí mítìrì lálẹ́ àwọn àfáàgbà ìgbé èèyàn lè yan náfìlà lóru torí bí ẹ̀rí wá padà bí ó padà yan àwọn náfìlà ó yan àwọn kan ó yan níjókòó tó wọ́n yà pé àwọn kan wíwá ìjókòó lè yan yín àlẹ́ mi yan náfìlà bẹ́ẹ̀ yan náfìlà ó yan náfìlà lẹ́yìn kí ni ó lẹ́yìn sí tẹ̀ so ìyẹn sọ fún wa wípé èèyàn ní padà tún wítìrí yẹn mú wá mọ́ adarí àwọn oníjà wọn sọ abájọ sáájú ọdún lórí bẹ́ẹ̀ tó bá padà délẹ̀ rẹ̀ kó pẹ̀lú àwọn afọ́gbà ọ̀rọ̀ yẹn lẹ́nu ó lè jẹ́ mísọ́ bá lọ́sọ̀ wọn bá tó ń sọ pé kò síbi tó wà pé ìyẹn ti kíráka kan látàlẹ́ ó tún wá jí ó máa fẹ́ kíráka kan kú pé ó lè bàjẹ́ pé yóò sọ di wítìrì kù sí ní tó ń dún ọ̀rùn fún ní pé kó ṣe dín ní okó kí iye ohun tó bá tún rọ̀ lọ́rùn bẹ̀ kó má padà kí wítìrì ní ìlú kó bá ta pàdé sí kò sí wítìrì méjì so kọ́mọ̀ àjẹ́ pé kí àwọn máa kọ́mọ̀ fún ní gbogbo ìgbà pé pé kàn wá ní kí o ẹ̀ẹ̀kọ̀ọ̀kan òun ni kọ́mọ̀ àjẹ́ sọ́lá ọ̀run. نعم السلام عليكم ورحمة الله wọ́n sọ wípé ọ̀rọ̀ Islam kì í ṣe ọ̀rọ̀ làákàyè fìyàn mú alákọ̀ọ́gbọ́n orí ọ̀rọ̀ ẹ̀rí wọ́n fi ń yé wa pípé ìkan lára àwọn sọ̀rọ̀ àbá ó wọ mọ́ṣáláṣí láti kírun nígbà tí wọ́n ti parí ìrìn ẹ̀jẹ̀ náà orúkọ wa dé anáàmọ̀ ọmọ sí ìkúrò ní masiri ìgbà náà so wọ́n fẹ́ mọ̀ dáhùn ìkìlọ̀ anáàmọ̀ sì ń yanjú kó jẹ kó kó balaga jẹ̀mọ́ wá béèrè pé ta ni ó ṣe sádàkọ̀ fún ọmọ ìyá rẹ̀ ta ni ó sì sádàkọ̀ fún ọmọ ìyá rẹ̀ pé nǹkan báyìí sádàkọ̀ pé ó jọ yẹn láti sùn lọ́wọ́ ẹni tó ti kírun ọ̀ràn yẹn tó ran ẹni tí sì sì fẹ́ kírun ọ̀ràn yẹn tiẹ̀ lọ́wọ́ láti lè jọ láti pọ́n òun ó gbà dáadáa náà fílà ẹni tó fẹ́ kírun ọ̀ràn yẹn yóò gbà dáadáa pé òun kírun ọ̀ràn yẹn níjàmbá àwọn ẹ̀sìn tí àwọn àbá àwọn ara tí wọ́n máa ń wá ara ẹ̀ wò. ẹ̀rí lè tún mi wípé ǹjẹ́ a lè kí irú ọ̀ràn yàn lẹ́yìn ẹni tí ń yanná fílà tàbí a lè yanná fílà pẹ̀lú ẹni tí ń kírun ọ̀ràn yàn. ìkànnì àwọn sọ̀rọ̀ náà ó ní ibi ní mọ́ṣáláṣí ìṣẹ̀ tí máa kírun fún wọn àwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n òun jìran kó kírun lẹ́yìn ànábì Muhammad sallallahu tó ti wá kírun lẹ́yìn ànábì Muhammad sallallahu tán yóò wá tara ṣàṣà lọ sílé òun yóò sì wá díìdì irun náfìlà ni irun tóun ó díìdì wọn fún yẹn náfìlà ló jẹ́ fóun ó sì jẹ́ ọ̀ràn yẹn wọn àwọn tí òun ṣáájú tó wọn fún aláwọ̀ adam ah, tó di pé màá béèrè àbúrọ́dà ah, tí wọ́n ní àwọn tẹ̀lé ìlú sísà tí wọ́n mú ṣe kàn wá wọ́n ní tí ò bá kí tààrọ̀ wẹ̀ ní alẹ́ títí dásìkò sóyè tó pé sóyè ṣètò àti kí popular sùn wọ̀nyí.

ẹ ti jámù láàrin ìrànṣá ẹ̀ àti ìrànlódé kí a fi ṣe jámù kí a ṣe jámù tẹ̀kítì ó ní pé kí a bá kí ṣáì tán láìpẹ́ kàràwù ti rẹ̀ ìyẹn ní pàkẹ́lẹ́ ẹ̀ ní kí kàràwù lẹ́yìn ìgbà tí a ti kí kéde o tẹ̀sí kí mọ́nbí ní lásìkò mọ́nbí ní ọjọ́ òbí ìṣá àti mọ́nbí ní pọ̀ nítorí tó tó fẹ́ràn wọ́n gbà pé ìjọba bá ti kí ṣáì báyìí kàràwù ti bẹ̀rẹ̀ lábẹ́ ìgbìmọ̀ ìṣá ẹ̀ bá ti pẹ̀lú mọ́nbí nígbà tó tó fẹ́ wà ní ẹgbẹ́ ṣẹlẹ̀ ẹ̀rọ àjẹ kíláàsì kòbí ni o ṣá ẹ̀jẹ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ kí ló dì lọ́nà ẹ̀jẹ̀ kíkà yọtọ̀ ẹ̀jẹ̀ kí dára wí bìfọ́ mi ni o ìṣáì ìṣáì lẹ́kọ̀ọ́ so látàsí wẹ́n ló ti wá bẹ̀rẹ̀ ló bu adi pé tí fájúù bá ti wá yọ àsìkò tàwárí tó ti lọ èèyàn nílé yí padà lónìí bó wípé ìrún tá a kí lóru kéèyàn bá jẹ́ pé máa ń bí dáadáa ní gbogbo ìgbà tó wá mísì ẹ̀ tílẹ̀ bá wá mọ ìṣọ́rọ̀ ọba ní láàrin ìgbà tí ó di pé òun yọ lójú sánmà tó ti yọjá ìtayáyá àsìkò ẹ máa ń jẹ́ àsìkò òdò ha títí tí ó fi di àsìkò tá a máa bí sórí èèyàn lè yan náà pílà tí ó tẹ méjìlá níbẹ̀ sọ tó bẹ̀rẹ̀ pẹ́sẹ̀tì nínú òdò tí ó kì í mú òkú òkú òdò lẹ́tọ̀ àwọn ọmọ ọmọ. جزاكم الله خيرا ولا السلام عليكم ورحمه الله حفظك الله يا شيخ وجزاك الله خيرا náà mo fẹ́ béèrè béèrè kan náà ni pé ó wọ́pọ̀ ní orílẹ̀ wa lórí pé tí ìjọba ṣe ìwà ẹni pé àwọn yóò máa jáde fún protest ṣùgbọ́n àwọn yóò jáde fún wọn protest náà ṣe tó tó fi dé pé àtúpadà rí àwọn jẹ́ jọ̀wọ̀n sí náà lẹ́ka àwọn yóò so alámìlára mi protest ó jẹ́ ìkàkọ́ tó jẹ́ pé àbúrú máa ń wà mẹ́ púpọ̀ kan púpọ̀ ó yẹ bá ti lọ wo àwọn protest táwọn èèyàn ti ṣe òun náà jẹ́ káwọn èèyàn tún wá jẹ́ sí ìpínlẹ̀ wá pé ẹja ṣe peaceful protest <laughs> so wọ́n sọ fẹ́ẹ́ pé pé nínú ẹ̀rọ ìṣègùn tẹ̀sán nílẹ̀ ayé àwọn ẹ̀jẹ̀ kan máa ń gbé ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ kó wà peaceful ẹ̀wọ́n ẹ̀ka da gbogbo nǹkan rú o ẹgbẹ́ tó máa ń gbé yín sí máa ń tiẹ̀ ní protest lọ ìwà sábà kọ àbúrò ẹ̀sìn ọ̀kọ̀ọ̀kọ̀ ẹ̀kọ́rẹ́jì ẹ̀sìn Islam kò ẹ̀kọ́rẹ́jì pé ẹ̀rọ jáde ọmọ tó pé kọ́ máa kéde olórí sí gbangba nínú wọn bẹ ní pé ẹ wò olórí láti ní ẹ lọ bá sọ̀rọ̀ ní kọ̀rọ̀ ẹ̀yìn àwọn èèyàn lọ bá ẹgbẹ́ ilé ẹgbẹ́ mélòó ní àwọn bí ẹ̀rọ mi ọkùnrin ní àtìyàwó rẹ̀ lọ́kàn ọ̀rọ̀ ẹjọ́ rẹ̀ sùn pé ó ti ní tó wá fún wọn kẹ̀kẹ́ sí gbogbo ayé inú òtí bí ìbùdó ẹgbẹ́ gbọ̀ngàn náà ní ìgbà tó fi jẹ́ pé ọmọ ènìyàn máa fẹ́ kí wọ́n kọ̀ rẹ̀ tì ó ní kọ̀kọ̀ ní pé wọ́n kọ̀ rẹ̀ tì ó gbàgbà a máa dá máa sùn gbàgbà fi kẹ́ ẹ̀kọ́ kọ̀ rẹ̀ tì so ló fi jẹ́ pé a máa a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ dáadáa fún pé a fẹ́ ṣe progress a lè rìn lọ bá olórí tí wọ́n a fẹ́ rí olórí má dẹ̀ kọ́ lẹ́tà sí yóò sì jáde sí wọn fún pàṣẹ meeting so ó sì sọ̀rọ̀ náà mẹ́sọ yóò wà bẹ́tà fún pé onídùúsíwù ní ara sí fún yẹn tó gbà bẹ́tà pé pé kí ni o tẹ́ bá bẹ̀rẹ̀ tán àwọn tí wọn ẹ̀wà ránṣẹ́ àwọn pọ̀ sáà yìí ó dẹ̀ dá gbọ́n pẹ̀lú ọ̀rọ̀ bí lẹ́gbẹ̀ẹ́ agbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa tó ń fún ara wọlé sí. Ah. wọ́n ti sọ fún ẹnu ìdánilẹ́kọ̀ọ́ náà ṣe fún wa lórí àwọn oníkàkọ́ sí aṣáájú àbá mi pé kò dáa. ara àìníkẹ́lọ́rọ̀ mi náà wí pé kò sí ní nàìjíríà kò sí ìgbà kan tá a kọ̀ lé mi tíjọba dá àákọ̀ ǹdé tíjọba òbá dá àákọ̀ ǹdé gbogbo ara máa yé ẹ àbájá gbogbo àti òfẹ́ tí ó mọ̀ nígbà tí nígbà tẹ́lẹ̀ ní náà tó dé tí wọ́n ní wọ́n fún ọmọ ìdí ìyá àdúgbò ẹ̀dá pé ní tẹ́lẹ̀ national national ẹ̀ sẹ́wọ̀n ìyẹn tó máa jẹ́ ẹ̀gbìn lórí àwọn ìlànà ah, ẹ̀dá àdìbò nìyẹn lágbèsè ẹ̀wọ̀n. ẹ bá wa gbé jáde ẹni láti ẹ̀wà afẹ́ rárá láti kò fún wa irú àbúrò gbogbo ilé owó nǹkan sí ìgbà náà ní orílẹ̀-èdè nàìjíríà ágẹ́bí lẹ́tọ̀ tí wọ́n ṣe fún wa ní tí ò tí ì jẹ́ kọ́rọ̀ ọ̀pọ̀ gbogbo àlámà ìwà pátápátá abẹ́lú ẹ̀kọ́ ọlọ́run ọba á ti ní ìgbàgbọ́ wípé lábájá ti ń bọ̀ yí òun náà yóò tẹ ìṣòro wa kò sí tó jọ kò sí tó jọ wọ́n fún wa ní rẹ́fẹ́sì náà lùpẹ́ yá tinú súráàtì pàkọ́rọ̀ àti súráàtì ìjọba méjèèjì yẹn náà bá lẹ̀ bí àlọ́sẹ̀rọ̀ nílé pé kámọ́kàn bọ́ lásán ìjìnlẹ̀ ọ̀rọ̀ gidigidi tí ó yẹ yóò máa darí ìṣẹ̀lẹ̀ ayé ẹni kọ̀ọ̀kan wa lórí ọ̀rọ̀ eh, eh, demonstration whether it is peaceful or not it amounts to confrontation. When I o peaceful for peaceful it is confrontational ìdojú ìyà kọ olórí ni ni wíwọ́ọ̀dù ni ẹni ẹ má jẹ ẹ má ṣe ní ẹ kòlọ̀wọ́ọ́rọ́wọ́ kòlọ̀wọ́ọ́rọ́wọ́ àwọn adíjẹ ní màdàrú ti wọ́n ti rẹ́dì láti yí mọ́ yín lọ́wọ́ ẹ ó máa oríṣiríṣi àkọlé ìbànújẹ́ síbẹ̀ tó ń bọ nínú ọ̀nà ọ̀ṣẹ̀ wọn yóò ti ní omi ọ̀ṣẹ̀ wá dùn ẹbí àpèrè àwa pé bàbá sí ọmọ nínú ilé ọmọ wọn gbé ìgbà bàbá wọn sì jẹ lọ́rùn èébú ló wá kù tó máa ń bàbá rẹ káàkiri ìgboro ìwà ìpánìwá ti ya rẹ ní ìgboro ṣé tó kàn nìyẹn kíni àti àti ya rẹ jáde ọlọ́ọ̀ ló máa jẹ kò sẹ́ni tó wẹ̀ sí ìjẹ gbogbo ìgbàlà jẹ sọ́yìn wa báyìí náà ọmọ tí wọ́n ń pariwo tí wọ́n ká fìyà rẹ̀ ní àárín ọjà pé àjẹmí àjẹ tí wọ́n sì wò kò yẹn tó ní ọba àwọn owó kò lè ló máa jẹ fún wọn. wọ́n náà bá ti èdè títí báyìí dá tí òkè gbére wọn lórí àdìránà rẹ̀ ní sọ̀kò sí. tó ẹ jẹ́ ká ní ẹ̀mí ìbánisẹ́ bá bá gbọ́ lẹ́jọ́ ẹ á tún fún ní ìtumọ̀ kó ní kó bí gba nínú ẹnì kọ̀ọ̀kan wa ẹ mọ̀jà gbọ́ ọmọ ní ìgbọ́ ọba ṣe bí wọ́n ṣe sọ fún wa wọ́n ní àbọ̀rùn là àfọ̀kọ́mọdúà tọ́ba ti ní ìlú tó dòdì ti ní bá a ti lè jèrè ọkàn nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe fún wa ni tí ọlọ́run ti máa fi san àwọn lẹ́tọ́rọ̀ àwọn ní ẹ̀sìn olówó ni tó ga àwa tá a gbọ́ ọlọ́run ní orí kó ó wúlò fún wa àwọn tó sọ ọlọ́run ní ó wúlò ó ti láti ká bá a níbi tó dáa kó wá ní ọlọ́run ọba dáadáa ọ̀dà ọ̀dà ọ̀dà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ọlọ́run ọba sí lẹ́sàn-án dáadáa. Ah, ákúrò ló tó wa last ẹni tó sẹ́kù àwọn ọba wa mustapha rọ́ṣì àwọn ni màá ná. Eh, àwọn mustapha wa àtọ̀ṣì àtọ̀kọ́fì àbí àtúmọ̀ ṣéèkù wa ákúrò rọ́ṣì àtọ̀kọ́fì. 啊，多了就干一杯。 ẹ ṣe àdúrà fún wa ètí màá wá rọ ẹnì kọ̀ọ̀kan wa á lè bá àdúrà nù wọn púpọ̀ á inú iṣẹ́ tó wà nílẹ̀ á lè sí ìkìló á sì lè wí ìkì á wà ní nọ́ọ̀tì mo fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan tó bá bọ̀ ọ́ ní wàá ní ṣe pé ẹ̀kọ́ àwọn àmì kan ló ní ọlọ́wọ́ dẹ̀ gbàgbọ́ wa ibi tá a sì mú ọlọ́wọ́ dẹ̀ dínà ẹ̀ wọn ẹ̀ fún alágbá الحمد لله رب العالمين adé ọpẹ́ fún Ọlọ́run ọpẹ́ wa tí a dún náà fún Ọlọ́run kan sí àyè ọpẹ́ fún wa Ọlọ́run ṣe wá ní ẹni tí ó máa dúpẹ́ Ọlọ́run ṣe wá ní ẹni tí ó jẹ aláìkò sọmọ Ọlọ́run ní nígbà ó dúró ní ìmọ̀tàlá fún ìlànà tó sùn tí ẹ bá ní kẹ́ Ọlọ́run ẹ̀ lè ṣùgbọ́n n tí máa ń ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ̀yà ni pé àìmọ̀ ni ìtọ́nà ṣe fún wa mí àìmọ̀ ṣe ìtọ́nà fún lóṣù òdùnmọ̀ ni ìtọ́nà fún lọ́wọ́ ọ̀wẹ́ ni ìtọ́nà fún lẹ́sẹ̀ ọ̀wẹ́ ni àìmọ̀ ìlú ọlọ́run fẹ́ ní kọ̀ọ̀kan wa káwọn ẹ̀yẹ ọlọ́run sì fi àmọ̀ ṣe ìrọ̀lá ọgọ́rùn wa ṣe wáyé tí ó ti wọ́n ẹ̀dùn pẹ́ ọlọ́run wa ràn wá lọ́wọ́ ọlọ́run wa ṣọ ìfún wa tí orin náà fún ìdẹ̀kọ́ pọ̀ tó wá dáa fún wa wọ́n á sọ pé ẹ̀sẹ̀ àsọ pé alhamdulilayi ọ̀gbìn ẹ̀ka lóbi alhamdulilayi ọ̀gbìn ààrùn ẹ̀ka lóbi alhamdulilayi ọ̀gbìn ààrùn ká sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí alhamdulilayi ọ̀gbìn ààrùn ọlọ́mọṣẹ́ ìtọ́kọ̀ nígbà tá a fi dúpẹ́ ètò sí fún wa àwa ìgbòho náà ti wá darí ọkàn wa sọ́dọ̀ ọlọ́run bí àsìkò tá a wà ní àsìkò gbígbà àdúrà kò lára ẹ̀tọ́ wà lọ ọ̀rọ̀ náà òun náà ní ìjà bá ti tọ́ra ká bẹ lọ́hùn kọ́ lọ́hùn ọba kó sì máa jẹ́ ẹni tí ó máa gbàdúrà wa nínú Ramadan ọlọ́run ọba máa ń gbàdúrà ìyànjú àpúpọ̀ àwọn akẹ́lọ́run ọlọ́run wá gbàdúrà

ọlọ́run ọba tí wọ́n bẹ̀rẹ̀ ọmọ ẹ̀kọ́ kan wa ọlọ́run bá ń kàkú wa bí àbùkátà wa ọlọ́run bá bí àbùkátà wa ọlọ́run bá bí àbùkátà wa ẹ̀tọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ títí orí tẹ́ ọ̀rọ̀ pé ọ̀rọ̀ máa ń ọ̀rọ̀ tí a bá sọ yọ ẹlòmíì ọ̀rọ̀ ìyàwó ní ọ̀rọ̀ bá sọ pọ̀ ẹlòmíì ọ̀rọ̀ ọkọ ní ọ̀rọ̀ bá sọ pọ̀ ẹlòmíì ọ̀rọ̀ owó ní ọ̀rọ̀ bá sọ pọ̀ gbogbo lọ́rọ̀ kálukú abáyé lọ́jẹ́ ọlọ́ṣẹ́ àbí ààrẹ ọlọ́kọ̀ wọn láti tó jẹ wọn láti gbogbo alájọ fara pọ̀ káàkiri náà wọn abáyé lọ́wọ́ tó bí àbúkáfẹ́ rẹ̀ masalasi àtúnwá pọ̀ ọlọ́mọdé kó kájà ọlọ́mọdé kó dáa wọn tí wọn fún wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ọlọ́mọdé orí wọn ọlọ́mọdé orí wọn ọlọ́mọdé àwọn bá tó masalasi owó tá a ṣe lẹ́ níjọsìn ọlọ́mọdé wọn gbogbo àtúnjẹ àwọn tí wọn darí ẹ̀ ọlọ́mọdé àwọn ènìyàn wọn gbàdúrà wa ọlọ́run mọ́ṣẹ́ bá gbàdúrà mọ́ṣẹ́ bá gbàdúrà ọlọ́run ti ká náà kí a lè ní irú farabalẹ̀ káwọn bá wa ní ọlọ́run jẹ́ ẹ̀kẹ́ nìkan máa lò ní. ẹ̀rọ ilé ìbò tó ń lọ àyẹ̀wò máa tó ní pàdé sí ayé bọ̀ títí sí i. pẹ̀lú kí wọ́n ráyè láti jẹ bá fẹ́ jókòó láti gbọ́ wá sí i. ó ráyè láti bá fẹ́ máa ló ti yẹ mẹ́lá. ṣùgbọ́n ọlọ́run wa ti dé kí gbèsè ayé ọlọ́run ọlọ́run láti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ sẹ́gbẹ́ ọlọ́run bá ní pé ìtú bẹ lọ́dọ̀ àwọn akéṣe kékeré wọ́n tún rẹ̀ra wọn lẹ̀ wọ́n tún wá tún wá tún wá ṣe pé tọ́lọ́wọ́ báyìí ó tún wá wá gbogbo rẹ̀ nínú ọlọ́run tọ́lọ́ náà mọ̀ gbà lọ́wọ́ wọn ọlọ́run ní kí àwọn tó lè ní ìwà bẹ́ẹ̀ ọlọ́sẹ̀ lè fẹ́ ìkọ̀ọ̀kan wọn náà ọlọ́run kó sáà ní ìkọ̀ọ̀kan wọn kó fún wa ní farabalẹ̀ nígbà àwọn ọ̀dọ́ tó wà lórí ìfarabalẹ̀ ní orí ńlá ní ọlọ́run sí àfẹ́ nìkan kan wa ọlọ́run jẹ́ ká wá láṣẹ ọ̀rí pẹ̀lú ẹ̀ ọlọ́run kó gbàdúrà àdúgbò tí mo ṣe lọ àwòsíláì ẹ̀ṣẹ̀gbọ́n rẹ̀ yìí ìṣẹ̀láì màmá rẹ̀ yìí àwọn ọ̀rọ̀ sókùnrin àwọn ọ̀sílá ilé ìrọ̀ kí wà lọ́nà ó ní àwọn àbíláì wà màlá ìkàtí wà kùtùbí wà rúsùlì لا نفرق بين أحد من الرسل وقول سمينا وأطعنا بطونك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما كسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما أمرتنا بقبلنا ربنا ولا تؤمنا ما لا تؤمن منا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا مسيح الظالمين الفاتحة بسم الله الرحمن الرحيم